من الشيطان الرجيم وبما نحضوا ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا ما به ولا تزال تطلع على طائفة منهم إلا قليلا منهم فاعف عنهم واحسن إن الله يحب المحسنين ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا فنسوا حظا مما ذكروا به يوم القيامة وسوف فسوف ينبئهم الله بما كانوا يصنعون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة ثم ضلالة في النار adáwọ̀pá fún ọlọ́run bá àti àtàwàtò fún ọlẹ́gbẹ̀wà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tafsirin Qur'an tí a ń bá kíkà rẹ̀ lọ òní ní ọjọ́ kẹfà òní kí àwọn èèyàn pé tí kókó mẹ́fà lẹ́yìn من جاك نصرة المائدة ọjẹ́ àyà ẹlẹ́kẹ̀ẹ́kàlá ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ àwọn àbàlú Israel tí pé ọlọ́wọ́ bá fún ọ ní àdéhùn tí kí wọ́n máa yan zaka bákan náà kí wọ́n máa kírun tọ́lọ́ wọn ni wàbí nọ́kùnrí ìrìnmì fáfọ̀hún fàbímà nàkùnrí ìrìnmì fáfọ̀hún àdéhùn tọ́lọ́ wọn bá fún ọ̀yẹn látara pé wọ́n tún ṣe ni pé wọn ò mú àdéhùn náà ṣe gbogbo tọ́lọ́wọ́n bá ní kí wọ́n máa ṣe wọ́n ṣe àwọn ọmọ ní pẹ̀lú àìmú àdéhùn ṣe yẹn la àìnáhùn àwọn ọlọ́run ọba agbéwọn jìnà sí ìkẹ́ agbéwọn jìnà sí àánú ọlọ́run yẹn ni pé ọlọ́run ọba láàánà wọn الله عنهما الإمام ابن كثير ولي أي فبسبب نقضهم الميثاق الذي أخذ عليهم لعناهم لو أنبا في wọ́n ti tó àdéhùn tí ọlọ́run bá ṣe fún wọn tí wọ́n mú tẹ́ ọlọ́run lánàá wọn ni ayé àbọ̀ àdínà ohun عن الحق وطردناهم عن الهدى ثم làánà tọ́lọ́wọ́n gbé wọn jìnnà tó làánà wọn ni pé ó gbé wọn jìnnà sí òdodo wọn ríra wọn nítòsí òdodo mọ́ wọn ríra wọn ní ìtòsí ìmọ̀nàmá wọ̀jà ẹ̀lá kòlóbà ọ̀hún kọ̀ọ̀síyà ọlọ́run wá sọ pé wọ́n di nǹkan tí ọgbẹ́ ayé fàdá yẹ̀tẹ̀ ìbú nàbì mọ̀ ìzọ̀ ẹni kí wọ́n yí gbọ́ àti tán bá gbọ́ tán tí wá sí ọ̀rìn nílé lò kò ní wọ̀n létí iṣẹ́ ń gba apọ̀ tó jáde níwọ̀n pa apá òsì jáde níwọ̀n gba pọ̀ tó wọlé níwọ̀n gba apá òsì jáde لغلظتها وقساوتها torípé ẹni wọn yẹn ti ó ti lé ó ti bẹ òtútù fún ọ̀rọ̀ Ọlọ́run ọba sọ ìyẹn ni pé nínú ìyàtọ̀ Ọlọ́run ọba máa fi ń jẹ ẹni tí kò bá jẹ olùgbàgbọ́ tó sì yẹ kí gbogbo ẹni tí ó náà bá ń jẹ mùsùlùmí tó náà bá ń kíyè sínú ìṣẹ̀mbá yẹn lára ara rẹ̀ kó náà mọ̀ pé àpẹẹrẹ burúkú ni o kọ́ máa ṣe wá àti kọ́ máa ṣe wá àti létí rẹ̀ kí ẹ̀mí rẹ̀ má ti rẹ̀ mọ́ síbẹ̀ kọ́ máa jẹ́rù ọlọ́run bá báyà kí ẹrù ọlọ́run kọ́ máa báyà ìtumọ̀ rẹ̀ ni pé kọ̀sáwọ́tò kọlù ọkàn ti lé níjọba ọkàn yẹn ti lé ìwé tó bá ti rí báyẹn ó mọ̀ pé òun ti jìnnà sáànù ọlọ́run ìtọ́lọ́run ṣe fáwọn bàbá ìsọ̀rọ̀ níbi ìyá tọ́lọ́run fi jẹ wọ́n nìyẹn ìtumọ̀ ìgbé wọn jìnnà ìtumọ̀ làánà tọ́lọ́run bá ṣe fún wọn nìyẹn ṣẹ̀fọ́ àwọn kan lánàá wọn jò ní lánàá tọ́lọ́run ṣe fún wọn èyí ni pé mọ̀tàkàdá òun ọlọ́run bá yín tó wọ́n dídàkudà àwọn àmì ìdí ọgbọ́ àwọn àmì ìdí ẹlẹ́dẹ̀ẹ́ àmọ́ láàánú tọ́lọ́ wọn bá ṣe fáwọn Banu Israel níbí òun ni pé ẹ̀mí wọn ẹni wọn lé tó bá sọ̀rọ̀ wọn bá fún wọn kò ní wọ̀ wọn létí ìyẹn nìkan kọ́ tó bá tó ń gbọ́rọ̀ ọlọ́run yuharrifuna al-kalima an mawaadi'ihi ìyẹn ni pé wọ́n máa gbé ìtumọ̀ tí kìí ṣe ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n máa gbé fún un. أي فقدت فهومهم أقول يوم بجاء وساء تصرفهم في آيات الله bí wọ́n ṣe máa ṣe pẹ̀lú ayé al-Qur'an ìtumọ̀ tí wọ́n máa fún ìtumọ̀ tó burú ni wata awwalu kitabahu ala ghayri ma anzalahu wọ́n máa wá tú al lérí nǹkan tọ́lọ́ wọn bọ̀ tó kalẹ̀ fún wọn máa tú. وحملوه على غير مراضه ntí èyí ṣe òrùngbà ọlọ́run ni wọ́n máa tú ọ̀rọ̀ ọlọ́run ọba sí wàkọ́lù àléyìí máa lẹ́mu yẹkùn ntọ́lọ́run ọba òwí ni wọ́n máa wí mọ́rin ní kẹfì ní ìyá zábìlá ìmìnzálì tí ọlọ́run kọ́ mọ́ṣà sọ wa níbi irú nǹkan báyìí ẹni tó ṣe pé tí bá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run àbí ń kà á tí èsì tó rẹ̀ yóò wọ́n fún un ṣẹ̀fín máa ń sọ pé tábàkà ayà Qur'an báyìí Qur'an owó là ń sọ báyìí Qur'an nà sọ́ọ́rọ́ àwọn Christian tí wọ́n wá tíwájú ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá ń ṣàlàyé rẹ̀ fún wọn kí wọ́n ní táwà lè fi wé lásìkò tí wà nílùú ìgbà míì ọkọ̀ mọ́ ṣàlàyé rẹ̀ ní ibi ẹ má ṣe báyìí o ẹ má dèrú nǹkan báyìí o ẹ má dèrú kù báyìí o ẹ má dèrú iṣẹ́ báyìí o torí kọ́lọ́mọ ọba ọ̀fẹ́ o ìtọ́lọ́ ní kọ́lẹ̀ ilé má rí ẹni fẹ́ nà kà sí pé irú tẹ́lẹ̀ ní ìṣe. àmọ́ tàbá ní tan ara wa jẹ lásìkò yìí ike irú tọ́lọ́mọ ọba ń wí gẹ́lẹ́ yìí nípa ẹ̀sìn ọlọ́run nípa hadith anabi sallallahu alayhi wa sallam tó ṣe pé ọ̀pọ̀ ni tí ó wà nínú àdéhì ọ̀pọ̀ ni tí ó wà nínú àyà Qur'an ọ̀pọ̀ ni tí ó wà nínú ṣẹ̀rí àwọn bẹ́ẹ̀ni yẹn yóò hẹ́rù fún kẹ́lìmọ̀ àmọ́wá bíi tó wọ́n ti máa lọ lè tu síbò míì tó tó nǹkan ní ìyọ́mọ̀ lọ lè gbé sí. ẹ̀wọ̀n lápòjúwe àmẹ́ríkà

ìtàwọn sọ yẹn láàkọ̀ látàlì mẹ́lẹ́m yẹ́kọ́ ẹlfàtì àtẹ̀kùṣà iná nìyẹn ń sọ bọ̀ sí pé èèyàn bá rákà onírùkú yẹn onírùkú yẹn kódà Abdullahi bin eh, Mas'ud alayhi rahmatullah ayé ọdún yẹn gbọ́ ọ̀hún ọjáde pẹ̀lú àwọn ọmọ tí ó pẹ̀lú ọmọ tí ó wù rẹ̀ sẹ́ni dọ́kàn àwọn àlọ́ sí mọ́tọ́lá sí lẹ́yìn bàtà náà ti jáde láyé tán ni o mo bá tí wọ́n wọ̀ yẹn àwọn bá ìmáàmù ó ti kíráka alákọ̀ọ́ ó ń kíráka alákọ̀ọ́ lọ́wọ́ ó ti wà lórí òkú ní àfáà wọlé ẹni pé Abdullahi bin Mas'ud pẹ̀lú ọmọ kéwù rẹ̀ àwọn àjọ èèyàn àwọn náà ń kú bẹ́ẹ̀ ṣàǹkóhàn kí wọn ké fátíà pẹ̀lú ìmọ̀ ọkọ̀rù kú bẹ́ẹ̀ so wọ́n gbé sókè wọ́n forí kalẹ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n kí mẹ́ta yòókù bàtà kí tán mọ́mú sálámà ọmọ tó fẹ́ dìde títí wọn fẹ́ mú rákà fún wa táwọn ọba wọn ọba fátíà bẹ̀ bó fẹ́ dìde báyìí lẹ́mọ̀tò rèé wọ́n fi wọ́n pín ìrìn mọ́lẹ̀ tó dòkó àgbàtọ̀ kọ́lá sẹ́lẹ̀ sálámà ọba ìrùn sọ ẹwà wo ni kù ní ìjẹta fọ́ọ̀nù mọ̀lẹ́rù wẹ́kàdì ọwọ́ ni ẹni tó bá ti bá ìmáàmù lórí sùdúùtì tí ìmáàmù forí kanlẹ̀ láyìí ó ní o ti báraka òun tó ẹlẹ́kùn kí lè di ìyàtọ̀ sí káńtà yìí يحرفون الكلم عما واضعه ọ̀kan ní láti fi òwú yìí ọ̀kan ní tí wọ́n máa ní tó wà kẹrin nínú ọ̀rọ̀ àwọn ní academic kò kò sí research tó wà lẹ́sìn bá tó wà lẹ́kọ̀ọ́ tó bá ti ń pèsè ìjọba yìí tó bá ti wò tó bá tó ní relate mọ́ environment rẹ̀ tó bá ti rí relate mọ́ environment rẹ̀ ó kàn jù ó jù ó jù bá tó wò nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ lè ti tẹ̀síọ̀ ní ẹgbẹ́ tó bá fọ ayẹ kan ó relate mọ́ tí ń ṣẹlẹ̀ ní environment rẹ̀ o lè máa jẹ́ environment rẹ̀ o lè jẹ́ kó yá ní jìnnà kan sáà relate mọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ sọ àpòjúwe tó lè kílẹ̀ sí wa lásìkò yìí nù tàṣírí kẹ́lù àmọ́wá bẹ́ẹ̀ ẹ wúru nítorí wà nínú kan lórí Bukhari Ànábì sallallahu alaihi wasallam ó lè sí Aisha bí ọmọ àmìlá ó lè sí òun bá ń ṣe àlàádà lọ́wọ́ hẹ́ẹ̀dì ilẹ̀ nìkà òfin bá wọn láṣepọ̀ ìgbà tí mo rí wọn tu ó ní wọn bò kọ́ rí ní ànábì máa ń bá àyíká tó nínú àyè yòhàrìfúnà kẹlú àmàwà àbí so ni yóò fi mọ̀ pé ìtumọ̀ tí ọlọ́run bá ń gẹ́gẹ́ ni ó fi kílẹ̀ sí èèyàn. Ṣé ní báwọn Yahudi ń ṣe nìyẹn àwọn ẹ̀mẹ̀tọ́rọ̀ olúwa ní tó bá ń ṣerú eléyìí olúwa ní àpẹẹrẹ lánàá ni àpẹẹrẹ ìjìnà sí àgbọ́yé ọlọ́run ọba ní ìrírí ẹ̀sìn ọlọ́run ní lẹ́yìn ìgbà tí wọ́n ń ṣe tó ń ọ̀ràn wọn yẹn ìtí wọn lọ́wọ́ túmọ̀ sí wọ́n túmọ̀ rẹ̀ síbẹ̀ wà náà tú ní máa dúkìrú bèbè nítọ́lọ́ wọn bá tẹ̀ ní kí wọ́n ti lára nǹkan yẹn gan-an wọn nílò mọ́ wọ́n ti gbàgbé ntí ń bẹ lára áyà gangan tọ́lọ́ wọn bá ní kí wọ́n mójútó wọn ní mójútó wọn lọ sún ẹ̀gbọ́n nínú dúkìá omi tó ayé wọ́n sára kúlọ̀ àmẹ́lẹ́ bí yìí rọ́gbọ́bàtà náà àná wọn ní ṣiṣẹ́ pẹ̀lú áyà kọ̀ọ̀ánù mọ́ àdìsàn níbi tọ́lọ́ gbogbo gbogbo gbogbo gbogbo nǹkan ẹ̀sìn ni ò ní wọ́ lò ẹ mọ̀ wá pé àfa kílẹ̀ yìí fẹ́ jẹ́ gan wá àti kílẹ̀ fẹ́ ṣe gan fáyé tòun ti dúró tí láwọn dáná bá ti dé wọn làwọn ti tẹ̀ fírì wá àti òun lọ́fẹ́ ṣe fáwọn èèyàn kílẹ̀ fẹ́ sọ fáwọn èèyàn tó wọ́n ti gan àwọn ọmọ gbogbo àwọn ọmọ tó ń kó síwájú wọn wá sọ àwọn ọmọdé kò kíì ìgbà tó ní tẹ́ bá ti borí kanlẹ̀ mo ti tán àwọn méjì ń hó lọ sanwó lọ àwọn ilé kẹwò pé àwọn gbé ẹ̀rí lọ́rọ̀ àwọn bàbá inú tíra wo lọ́wọ́ ìmùlẹ̀ tí wọ́n àwọn ìṣẹ̀ṣẹ̀ kan ní kíláàsì lọ́kọ̀ bí kí wọ́n náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kíláàsì wọ́n tó hàn bọ́ nínú àbúkẹ́rù bíi olúwa ní wọlé àtàzálù tàtọ́lẹ̀rù wàhálà kan ilẹ̀ tí mìíràn ohun olúwa ní wà lẹ́rì ò níyàwó ní gbò ó mọ̀ rí látọ̀dọ̀ àwọn tí wọ́n ń jẹ́ àwọn èèyàn àìláàkọ́ ilẹ̀ tí mìíràn ọmọ rí ìwà jàǹbá tó rọrùn fún ọ yẹn ni pé gbogbo gbà ló mọ̀ rí ìwà jàǹbá tí àwọn christian tó mọ̀ fún wa nẹ́bí tó aláàkọ́ ilẹ̀ ti mẹ́rin hù jàǹbá tó mọ̀ من ابن كثير يعني مصري إن وقدري إن لك ولأصحابك وما شجعنا وما دالي أدور كل أموت ما شجعنا فهم صحابة لنا òun náà ni pé tí wọ́n bá ní àwọn kírísítíẹ̀nì àwọn tí kìí ṣe mùsùlùmí èyí tó wọ́n di ọ̀rẹ́ ayò túpọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ yẹ́nyẹ́ ọlọ́run bá tó dá wọn tó dá wọn náà ló sọ fún ọ pé ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ló wá ní àwọn yahudu tẹ́rí ẹ àwọn jíù àwọn christian kò tí kó lè tẹ́ wọn lọ́rùn ní ò lè fẹ́ràn ara yín láfẹ̀ẹ́dínú àtàtẹ̀tẹ̀ bí a ìlẹ́kàn àbí kẹ́ tẹ̀lé lánà kẹ́yìn ò di kìrìó bàtẹ́ bá di kìrìó yẹn náà ni wọ́n tó dùn dáwọn ní ẹ tó ṣe nǹkan sínú wọ́n dùn fún un. tọ́lọ́lọ́jọ́ àwọn sọ́fà nẹ́bí níbí yìí ṣé anabi sallallahu alaihi wasallam ṣé kò mọ̀ wá wù pẹ̀lú wọn ni kò mọ̀ wá wù ni wà anabi dá pẹ̀lú wọn àmọ́ tòun ti bẹ́ẹ̀ lọ́rọ́ ni ẹ̀ wà látàzárù tàtọ́lẹ̀ òníyàwó ní gbò ó máa rí wọn aláàkọ́ ìnà tí mímí òun tí wọ́n máa ṣe jàǹbá fún wa nẹ́bí sọ̀gbọ́n àlùsọ́lá ọ̀rọ̀ tó bá bá wọn sọ wọn ní wọ́n yapa rẹ̀ sọ mujahid wa ní àtàwọn mìíràn mufassirun ó ní ya ẹni bìdálìkà bìdálìkà tùmọ̀fìlú tùmọ̀lìsú àbí tùmọ̀lìkúùm alẹ́ fàtàkì bi rasulillah sallallahu alaihi wasallam kó dára rẹ̀ pé wọ́n padà bá káwọn pa nẹ́bí sallallahu alaihi tó wọn lẹ́bẹ̀ẹ́ rí sọ àwọn ẹ̀wú ayà nípa ọ̀nà tọ́rọ ọlọ́wọ́ bá ń ṣàlàyé bí wọ́n ṣe rí bó wa bẹ́ẹ̀ náà ni àwọn tó máa ń jẹ́ ògbóǹtarì tó ní bídíà ògbóǹtarì tó ní bídíà àwọn èyí fẹ́ rí onísúnà lójú tó bá kú inú wọn ti dùn bí àdánwò sí inú wọn dùn fún ni àwọn wíwọ lájọ yìí tí a mọ́ sọ fún ṣé àdánwò bá àwọn tí ó ti mú fún náà náà ni àdánwò bá wọn nígbà tí ó ní ẹ wàhálà rẹ pọ̀ tóbi ṣe máa rí nù ẹni tó bá dúró tẹ̀sí ọlọ́run ẹni tí ò dúró ti máa ń dúró ní dúró ọ̀tá ni àtẹni ńlá máa rọ̀ sínú ọmọ wọn àfẹnutọ́lọ́ bá sànú tó kàn jẹ ọkàn rẹ̀ ọmọ wa láwọn tó lóun ló ń jẹ ọkàn wọn yẹn ọmọ rò pé àwọn èèyàn rẹ̀ nìkan èèyàn rẹ̀ nìkan wàyẹn ra ọwọ́ mi kà ya ó ní ti lè lọ́gọ́rọ̀ ọwọ́ tí ń nà sí ọ̀run ó ní ìdàgbà tó fẹ́ mú mẹ́rin torí pé kí ni wà ń rọ àwọn omi ń kà yẹn ń bá ń fúrùsọ̀tàn tó bẹ́ẹ̀ lè rí àǹfààní àti ìdí rẹ báyìí yóò ní ìṣòro yẹn ni káyìí kankan ra ni kí ni eléyìí ni wọ́n rà kí ni eléyìí ìbú tó ń pe wọn. sọ́nà kan tó tẹ̀lé o kò kan tó tẹ̀lé rárá o. torí àyẹ̀dí bá ń gbìyànjú ọlọ́run ó gbọ́dọ̀ wà extraordinary careful kó wà extraordinary careful kó sì máa bẹ ọlọ́run ọba lórí àwọn tàkùrù fáàtì wọn tó yẹ máa ń gbé torí pé tó bá ti rí ayẹ kan lọ́dọ̀ rẹ báyìí ẹ̀sìn ni wọ́n sáré fi ẹ̀sìn lọ́nà wọ́n sáré lọ́nà wọ́n sáré fi so òun náà ni pé ọlọ́run wá ń fà lẹ́yìn sọ̀mọ́ àdìsẹ́lẹ̀m nípa bí wọ́n ṣe rí ìwé sọ fún yẹn ní ẹ̀rọ gbogbo tó bá gbé iṣẹ́ àlẹ́yìn sọ̀mọ́ àdìsẹ́lẹ̀m mọ́wọ́ àfi kó jẹ́ pé ó gbọ́ àwọn orú kẹta ń sọ yìí yé gbọ́ yé ó lẹ́yìn

sípò kẹ́mi rẹ̀ kó kí ẹ̀yẹ́ yẹn pẹ̀lú wọn wọ́n mọ̀ ní ẹ̀mí ebú tí wọ́n wọ́n mọ̀ ṣe dáadáa pẹ̀lú wọn tiẹ̀ kájú kó tàmójú kó fún wọn wọ́n ní wàhálà ó wà àìnù nọ́ọ̀sì wà gọ́fùrì olùwàlẹ̀ ti ń jẹ́ ojúlówó ìrànwọ́ ọlọ́run ọlọ́run náà lọ́wọ́ lò tí wọ́n rí aburú ti sí ọ́ sábúrú sí ọ́ tó ọmọ bá tiẹ̀ lọ má ṣe dáadáa pẹ̀lú wọn bẹ́lẹ̀ tí ọlọ́run ṣe máa rí nù. àbọ̀pẹ̀ ẹ̀ẹ́ mo rí pé àti wọn náà tún bẹ ní ọ̀tẹ̀ ètò kí ọmọ láéláé òsì ìgbọ̀n tọ́lọ̀ ń fẹ́kọ̀ọ́ gbọ́ ní òsì mà tọ́lọ̀ ń fẹ́kọ̀ọ́ mà nínú ẹ̀sìn tó tó bá ti rí pé àwọn náà tún bẹ àtọ̀ náà sọ àwọn ìrẹsẹ̀ ti rẹ̀ ní mọ̀ bá tiẹ̀ lọ mọ̀ bá dáadáa lọ wọ́n fa ẹ̀yẹ̀wọ́n wọ́n fa. torí pé kí ni nǹkan tí wọ́n fẹ́ ṣe ó jìnà ó jìnà ibi tí wọ́n mọ ó jìnà. tó o bá torí yẹn lónìí tó ní pé ọwọ́ bá nǹkan jẹ́ ó lè ṣe pé o ti blọ́ọ̀kì o ti fẹ́ẹ̀lì dáwà nù o ti fẹ́ẹ̀lì dáwà nù àwọn tó wára ní sùúrù tó ní àmójúkò lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń o lè wá ti bẹ̀kọ́ wá bẹ̀rẹ̀ rí ẹ̀mí wọn mú pé á ìṣọ́ àmọ̀ pé ẹni yìí ṣe wá lé ó lè mú ọ̀rùn mọ́ra rú nǹkan báyìí akọ́dà rẹ̀ pé á ìdíkọ́dà ìrìnlẹ́kọ́dà kò ní bínú báyìí wọ́n pọ̀ á ní wọ́n wọ́n fà tòun náà ní pé ما عاملت من عصى الله فيك ما عاملت من عصى الله فيك بمثل أن تطيع الله فيه ولهذا يحصل لهم تأليف وجمع على الحق انظر الإمام ابن كثير ابن كثير عليه رحمة الله من كثير مكي ما عاملت من عصى الله أني شوري إباسي tó máa bá ẹni tó ti pé òun ń ṣe lọ́run lára rẹ̀ bìnnífìlẹ̀ à ń tún sí àwọn àti tí wọ́n wá ń ṣe jẹ́ pé wọ́n ń ṣe lọ́run lára rẹ̀ òun ń ṣe lọ́run lára tiẹ̀ ìwọ́n ń ṣe lọ́run lára tiẹ̀ wọ́n ní wọ́n bí hàdá yá tó lọ́run tààlì ibẹ̀ ni ìrẹ́pọ̀ ti máa ṣẹlẹ̀ ibẹ̀ ni ìrẹ́pọ̀ ti máa ṣẹlẹ̀. وجمع على الحق بلاتي ما لراني قدو لوري òdodo àmọ́ wọ́n ṣe nǹkan fún ọ ìwọ tí wọ́n jẹ́ onídáhàwà ìwọ tí wọ́n jẹ́ onísúnnà nínú ẹbí nínú àdúgbò ọwọ́ ti lè sọ pé láyé nǹkan dáṣẹ́ nìkan kan náà tí lè gba sálámà jọ gbọ́n ní wọ́n ní kí ni àpò ah, níbi sálámà

ọba ànábì ṣe tó a lè fi ànábì ìwé president ìlú ànábì ju ọlọ́gbà ànábì wa ń kọjá lọ́jọ́ kan ànábì Malik olóhùn wa pẹ̀lú ànábì sọ̀mọ́ àlùsọ̀lá ó ní lárúbáwá oko kan wọ́n wá pàdé ànábì ọ̀rọ̀ kan fa ọlọ́mọdé wọ aṣọ tó ti ṣẹ̀wọ̀n tí ẹ bá àwọn bí àwọn ورجلا تبع من الشيخ الحلبي عليه رحمة الله هو هو بايع قبائل تو كتبوا مرايين من تكجا tó bẹ wọ́n ti mú ìgbà tí wọ́n ka kí nù ibẹ̀ lójú yẹn lọ tó ń gbọ́ àwọn àbáyà yìí ni olùkó ti fa sí ní ọmọ àná ìní ọrọ̀ báyìí olóòkè àná ìní ọrùn wọn ni kí ló dé òun tàbùtì fún wa òfin wa lówó gbogbo èyí bí ń pa wá ìyá ń jẹ wá anẹ́tì ni òun dẹ̀ ń wo ọrùn ànábì báyìí tí kìíní yẹn ń lé sí ọrùn ànábì ó ní ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àìsọ́nà ọlọ́mọdé òjò ọlọ́mọdé sọ̀rọ̀ rẹ̀ rè ọlọ́mọdé sọ̀rọ̀ rẹ̀ rè ànábì wa ni ṣáàjú àpọ̀ nílẹ̀ èyí tí wọ́n wá ní ó yá ẹlọ́bìnrin sọ fún lápájá tó fún ní five hundred thousand tòun kò gbé láìsí náà fún un nípa gbé tòun fún alẹ́ wa béèrè fún àwọn ìtọ́jú ẹ̀wọ̀n títí àmẹ́rin sọ lọ́wọ́ tó bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá fẹ́ ṣe dá wà ẹni tó fẹ́ dúkìá ní àwọn èèyàn tó ń papọ̀ torí ẹni tó wá rí eléyìí ṣe wà lọ́yìn ó lè jẹ́ ìbálẹ́jọ́ fún ìrọ́dọ̀ náà ìyá ta ṣẹ́kà sọ̀rọ̀ ń gbani owó ní ẹnìkan ọ̀bí ọ́ kọjá àfà o ẹnìkan ọ̀bí ọ́ ti ń bẹ níbi rẹ̀ lé o ẹnìkan ọ̀bí ọ́ mẹ́kọ̀ ojú ń dá wà o tó bá tó bá kiri ẹ̀bọ ní torí òsè dá wà kò sí wàhálà o o ṣe àmọ́ wọn tó bá ti wá kiri wọ́n ta tó ló ń ṣe gbogbo ní nǹkan yẹn kó sínú àbí kò fẹ́ rí gbà torí ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò sẹ́lẹ̀m ọ́ tẹ́lẹ̀ gba gbogbo ẹ̀ àwàdà burúkú ọ̀rọ̀ burúkú wọ́n mọ̀ sí àlejò ìsìn níbí náà ẹ̀dá kan ìwúrò lè tó kí wọ́n fún àkọ́wọ́ ìrọ̀rùn tó àlejò ìsìn rẹ̀ rìn ní sáàtì ọ̀sán nílẹ̀ ẹlòmíì lè da ìbájú wo bí àjọyìn àbúfẹ́ ilé ìbú ni ọ̀nà kọ́ra àwọn èèyàn bọ́ bá náà àmọ́ ìjọba pé ẹni tí nǹkan ṣe gan-an òun gan ti tẹ́ ní afárádà ó ti tẹ́ ní àwọn mọ́ra kalẹ̀ wàlúwàlú bá ti gbọdọ̀ rí nìyẹn o bá ti gbọdọ̀ rí nìyẹn bá ti gbọdọ̀ rí nìyẹn o tó wọ́n léwu láti rí pé nǹkan yóò fi lọ bó ṣe yẹ kọ́ lọ wọ́n ní wàlá aláwọ̀ an yahdiyahum wàlá aláwọ̀ an yahdiyahum lọ́mọdé kẹfẹ́ mi pé ọ̀rọ̀ mi fi yẹn di ẹni ìmọ̀nà. إن الله ولهذا قال تعالى الله ذلك إن الله يحب المحسنين وأنا مقتنع طبعا شدادا دادا لكن يشابروكو كي وما شابروكو كو شدادا بوي وطبعا ما نجلو عنه ìpín jẹ́ ìsìn ọlọ́run ọba nù ìpín jẹ́ pé èèyàn mọ̀ nǹkan tí èèyàn يعني يعنى به أو يعني به المصفح عمن أساء إليك هناك هناك وتشهد كفرا تصرفا قال قتادة هذه الآية كري في أبان الروع مرضى يسبوع ثلاثة ليل في أبان الروع مرضى يسبوع ونبيع حلقات نبيع محاضرات سياسة ونداوة نوتسي نوتسي شيخ غنبان السودان نوع وراما شيخ أنا آه، يعني شيخ السودان نوع درس من شيخ السودان نوع باي باون في واس في شوي راي أنا كنت شيخ السودان بدأ نوع طرق tí wọ́n sọ pé ẹ̀yin ọmọ yìí ìyá abúlé ẹ̀yin ọmọ mi à ń tún sọ̀rọ̀ jẹun ní ilé abúlé bìkú ẹ padà sí mi ọ̀tẹ̀kùn mú níbi dáhà ẹ lè ṣe dáwà وعليكم بالصبر الصبر الصبر sùúrù ó dọ́wọ́ yín o àmúmọ́ra ó dọ́wọ́ yín tó gbogbo àwọn nǹkan yẹn bí ẹ tí ẹ ń bá ti ń ṣẹ̀ ní ọ̀rọ̀ yóò sì máa yóò máa lu aago ní ọpọlọ yẹn tí ọ̀rọ̀ tó ta gbọ́ yìí tó hmm. ń ṣẹlẹ̀ yìí hmm. olóko fẹ́ dé yìí tó yóò máa jẹ́ kí nǹkan yẹn kó máa wúlò fún yẹn tó dó kálukú alẹ́ ṣe gbọ́dọ̀ lé léyìí o níbi àyíká yìí tí a bá wà tó Qatada alayhi rahmatullah قل هذه الآية ضعف عنهم واصفح قل منسوخ بقوله قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ìpí àyà yẹn wọ́n ti parẹ́ àyà wọn ló parẹ́ òun ni pé àwọn tí wọ́n nígbàgbọ́ tí ń gbà tí agbára ti dé fàlẹ́yìn sọ̀lọ́ àlùsọ́lẹ̀m olúwa ní ẹ̀bá wọn jà ẹni bá wọn tó ń jẹ́ kéèkì rí so bí ọlọ́run ti fọ́ wa ní ẹ̀kọ́ nípa àwọn Yahudi ìyẹn ni pé àwọn nàfọ́rọ́ tó ṣe pé wọ́n gba àdéhùn wọn bá déhùn iṣẹ́ wọ́n tó gbógun ti ànábì sallallahu alaihi wasallam ọlọ́run tó bá ànábì pé ṣé wọ́n bínú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn tó látara sùúrù yẹn ọlọ́run lè lò wọ́n wọ́n padà síbi dáadáa ومن الذين قالوا ومن الذين قالوا

ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم أونا أخونا لابيون يعني فهم قال أنت لنبي الله يا عيسى اللهم فهمنا لابيون وليس كذلك من يكفر من يهود سلامة عيسى كفرون يهود تلطى الانتهى النبي عيسى موه أقول أنت وانصر nàbí lọ́yìn musa àyàríńsá ó pera rẹ̀ ní abdullah àwọn ń pè ní wàdàdùlọ́ ibnullah tó ọ̀tọ̀ ní tí ó mú wá ọ̀tọ̀ ní tí àwọn ní pé ó mú wá fáwọn olúwa ní báwọn náà kiri náà nìyẹn afáwọn náà ní àdéhùn afúnwọn ní àwọn ẹni ọ̀rọ̀ àjọṣọ láàrin wọn wípé tí àmìlẹ́rì sọ lọ́wọ́ rẹ̀ fẹ́lọ́ bá dé àwọn tẹ̀lé wàmúná sọ̀rọ̀ tó wú kódà àwọn ọ̀rọ̀ àmìlẹ́rì lọ́wọ́ wàmúwá zàrọ̀ tó wú àwọn òdùó sí wàkìfà àfáàrí yìí àwọn ọmọ tẹ̀lé lánàá àmìlẹ́rì orí parí làwọn ọmọ tọ̀. وعلى الإيمان بكل نبي يرسله الله إلى أهل الأرض wọ́n gbogbo ànábì tọ́lọ̀ bá wọn wá yé àwọn ọmọ tẹ̀lé tó ti dáhùn lójú kí ànábì Ìsá kọ́ ni ànábì gbẹ̀yìn tó ń kún ń fọ́nà ọba ní àdéhùn kí n táwọn ṣe léyìí fàfáẹ̀lú kàmá fáẹ̀lẹ̀ yẹ̀hùn tó wá ní ẹwà wọn náà báwọn Yahudi ṣe ṣe bẹ́ẹ̀ làwọn náà ṣe o àwọn náà yapa khalafu al-mawafiqa wa naqadu al-uhuda gbogbo àdéhùn tí wọ́n tú wọn tẹ̀lé mọ́ fọ́nàwó ẹ̀gbọ́n mímá búkèrú bì kódà tí wọ́n ní kẹ́kọ̀ọ́ ṣe gan ọtún gbàgbé ojúlówó ẹ̀sìn ọ̀gá gbàgbé rẹ̀ olúwa nígbà tó wá dé báyìí fàbọ̀rọ̀ yìí náà bẹ́yìn náà òun là àjáwà ṣẹ̀kútà àwọn àkọ́kọ́ àwọn Yahudi ọlọ́lọ́run láàánú àwọn ni láàánú tọ́lọ̀ ṣe fún wọn pé wọ́n yẹ̀yà kúyà wọ́n gbé ẹ̀sìn ọlọ́run wọ́n mọ̀ tún síbi tí ọ̀dà olúwa ọlọ́run fi ọ̀tá sáàrin wọn ìlà yóò mẹ́kìlì àmà ọ̀tá yẹn tó ti di jọ ọjọ́ kíni lọ́gbìn ìlà òkèlè àmà kí ni súnmọ́ rẹ̀ òun náà ni pé wọ́n pín yẹlẹyẹlẹ kírísítẹ́nì tẹ́bárí àwọn kátólíkì ẹ̀ ní fi wé àwọn àwọn kíni àwọn ṣẹlẹ̀ sọ wọ́n ń bára wọn ṣe wọn ò lè dé ibìjọsìn ara wọn tí wọ́n dúró síbẹ̀ àwọn kátólíìkì mèrí èrè mèrí lẹ́rí ọ̀nà tí wọ́n mèrí làwọn ń sìn ọmọ ọgbọ́n mary mother of god yọ ọlọ́run yọ ọlọ́run làwọn ń sìn sọ. So, àwọn tó jẹ́ àwọn tẹ̀lé ọ̀tọ̀ tó àwọn seven days adventure ọ̀tọ̀ bó ṣe kú lórí ṣírí ṣírí ṣírí ṣírí káàkiri ni ẹ tó wà wọn ni mùsùlùmí náà ẹ̀yin ò tún wa kí tí wọ́n wà ọ̀rọ̀ yìí torí ńgbà táwọn sọ pé àwọn kírísítẹ́nì wọ́n pín lóríṣiríṣiríṣiríṣi kódà tí ò bá dé chọ́ọ̀chì rẹ̀ kò ní kí wọn. bí chọ́ọ̀chì kan máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láì kò ní wọ ilẹ̀ wọn bá àwọn fi gbogbo ọjọ́ ayé wọn lú ìlú kí wọ́n lù kí lù ń kó kọ́ láòdì ju táǹgà rẹ̀ lọ kò ní dúró bẹ́ẹ̀ àti wá ṣe pé chọ́ọ̀chì rẹ̀ ni ẹwà wọn rí bímù wọn bẹ́ẹ̀ wọn lọ gbogbo tó bá wà ní ní báńkì ibẹ̀ ibẹ̀ ni wọ́n mọ̀ lọ ibẹ̀ lọ lọ. so torí pé ànábì ní ìtara kọtì nà tọrọ àlá tèmítẹ́rì wọ́n sàgbà ìnà sínìkọ̀. wọ́n pín sí ọ̀nà seventy two. wa yẹ mùsùlùmí náà ọ̀sẹ̀sẹ̀sẹ̀rì kò hàrí ìfúnmà ẹ̀yin ó pín yẹlẹyẹlẹ kó على ثلاث والسبعين فرقة اقسم 73 أنا الوالي كلها في النار إلا واحدة أنا بني بقوة وتمني تو وهو نولون ìlànà ni wọ́n ọ̀nà ńlá ni wọ́n rìn àfẹ́yọ̀kan pẹ́lẹ́ ẹyọ̀kan náà ni òní wọnà ọ̀rọ̀ ní òní jíyà ní òní sínà ní òní sínà bí àgbà bàbá Madina wọ́n ní wọ́n pín yẹlẹyẹlẹ mùsùlùmí wọ́n pín yẹlẹyẹlẹ wọ́n wá yá pẹ́ ẹ̀rẹ́ léyọ̀ yá pẹ́ léyọ̀ yá pẹ́ tọ́wọ́ wa tọ́wọ́ àwọn tán wọ́n ní eléyìí ó di kàdìríyà eléyìí ó di tìjàníyà eléyìí ó di ṣàfìlíyà eléyìí ó di ó ní wọ́n wá ń lórí ṣiríṣiríṣiríṣiríṣi tó ń jọ wáyé mọ́ wa wọ̀ báyìí sí sáwọn tó ìyà pẹ́lẹ́pẹ́lẹ́ pẹ́lẹ́pẹ́lẹ́ kpele kpele kpele òun ọ̀fẹ́ àwọn èèyàn òwúdì ní wọ́n rí rà lẹ́bi ni wọ́n ṣe àwọn bàbá pé ní kò ní èdè ẹyọ ọ̀kan tí wọ́n sọ fún àwọn láwọn wá àwọn sọ̀hábà àwọn ọmọ béèrè pé ewu sẹ́kùnrin òun alẹ́nilá wáhídà kọlù mẹ́tìlkẹl wáhídà àwọn sọ̀hábà wá bí àlẹ́ ìpè owó lẹ́yọ kẹ̀yẹsẹ́ ìdánwẹ́rẹ́ náà nìyẹn alẹ́nilá ana àìlẹ́ ìrìyàwó wa afhaabi alẹ́nilá aljamaa alẹ́nilá wà lè kílẹ̀ ìpẹ́yọ̀ kan yẹn òun ni jamaa ẹni pé jamaa ni àkọ́kọ́ yẹn ó tún wá tu ìpè máa ana àlẹ́ ìyáwó ẹyọ̀ kan yẹn òun ti tó máa ń ṣe dòdè ìdí mi ń ṣe báyìí wá àbí àti táwọn sọ̀rọ̀ àbà mi ń ṣe ó ní kí gbogbo tó wọ́n ń ṣe nínú ẹ̀sìn yìí tó fi mọ̀ pé ọbọ̀ nínú àwọn ìpín tánàbí ń sọ pé ẹ gbọ́dọ̀ pín o òkè tẹ́wọ́ wá di pé wá pín alẹ́bí ní ibi tó ẹyọ kan péré yìí oníkẹrù wákàtí ẹwà wo lónìí kódà bánàbí ṣe kú láyé báyìí ní pípọ́ òbí bẹ̀rẹ̀ àwọn kọ̀wárí ti pín láyé ọmọ àbẹ̀ láyé àlè ìbìnà

tóbi tó ń kálukú wá ń pín lóríṣiríṣi ó ń pín lóríṣiríṣi tó tẹ́wálẹ́ fẹ́ ká gan ní ìsìn àà bọ́ tó gbogbo ẹ̀ wọn àfáà ní èyẹ lè ta àwọn jọ náà ẹ̀ ta àwọn jọ ẹ̀ ta àwọn jọ lórí bóyá bíi òṣùlù mẹ́rin ni wọ́n àmọ́ bó ti pín sí sámẹ́lì sọ̀rọ̀ sọ́la ló ti wọ́n pọ̀ sí òun ṣọ́wárí ó wà ní sòlú ní sọ̀tọ̀ yìí lẹ́yìn ìgbà yẹn náà lẹ́yìn ibi kọ́rùn-ún kẹta àwọn ojú bí lọ tó dé àwọn náà tó pín àwọn náà tó yá Bukan ṣe awak ṣíà anak àwọn náà tẹ́kẹ́ ní bí àwọn náà tó pín tiwọn náà bókàlùkù ṣe ń pín lóríṣiríṣiríṣiríṣi ni tẹ́bá tí wọ́n ń wo kálukú kọ̀ọ̀kan ẹ mọ̀ wá rí wọn pé ẹ sì mọ pọ́ǹtì sí pé ẹwà àwọn eléyìí ẹ̀wọ̀n tó ti yàtọ̀ sí ìpìlẹ̀ yìí ìpìlẹ̀ yìí lẹ́ti ṣìkalẹ̀ yìí o ẹ mọ̀ rí torí pé kí ni ẹni tí tu bá ti ṣèpìlẹ̀ yẹn lẹ̀ kó làkẹ́ jìnnà síra yín nǹkan kan náà lẹ́jọ̀ wọn orí àkídà kan náà lẹ́jọ̀ orí ìgbàgbọ́ kan náà rẹ́jọ wà ẹ ọkàn yẹn gbogbo tó bá ti ń ṣe ní ẹ̀sìn ọlọ́run tó máa ní ọya líǹkì ẹ̀ lọ́kọ́dọ̀ àwọn sọ̀rọ̀ ábà nẹ́kìtọ̀ ọlọ́run sọ́nà ìgbàgbọ́ rẹ̀ tó máa ní ọya líǹkì ẹ̀ mọ́ àwọn sàábé ìbádà rẹ̀ líǹkì ẹ̀ lọ́kọ́dọ̀ àwọn sàábà tó bá ti lè rí kó so papọ̀ mọ́ wọn mọ̀ pé ó wà lójú ìsìn náà ọ wà lórí ìsìnà lápòjú rẹ̀ kẹmẹ́rẹ́ bí ọ́nà ìsìn wọ́n onípe ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ ti zikiri ọ wà lọ́lẹ̀ tí a sọ gbogbo ọlọ́lẹ̀ gbé sàmìlì jáde òǹlù torípọ̀ ọbẹ̀ ti zikiri ọ wà bí ọpẹ́ ọyá líkẹ̀ má nẹ́bì àtàwọn sọ̀rọ̀ rẹ̀ níjọ wọn ti a, tó bá rí mú wá á gbogbo yẹn jòkó agbóná ńlá wọn ní ìmọ̀lẹ́ wà á fi lọ. wọ́n máa lọ́yà ẹlẹ́ǹkì padà tó dà lẹ́bì nínú Ramadan tẹ́ bá ti jí tẹ̀gbẹ́ ìlú tó ń ti ń dé lọ nínú ìsìn láàárọ̀ láàárọ̀ báyìí. wọ́n lè káwọn obìnrin kan bọ̀ wá wọ́n wà ní Kùránì wọ́n máa ti Kùránì fún wa. ألف لامي ألف لامي ذلك الكتاب ذلك لا ريب لا ريب فيه آه قرآن لا يمكن amọ́tafẹ́ di ọ́ ni pé ẹgbẹ́ ìkẹfàrà tó dà lórí tó ń bá wọn lọ́sọ̀lá sábàjọ tó ń dàpọ̀ rẹ̀ ká ní ìlú ó ń dàpọ̀ fúnra rẹ̀ sábàjọ ilé ìkẹmọ́ dà lórí ẹsẹ̀ kan ló ń يخبر قراءة القرآن في رمضان أبي كان وكان يعني يدارج كان يدارس رسول الله صلى الله عليه وسلم ينقل عليه ويدارسه القرآن ẹsẹ̀ kan lẹ́yìn kẹ̀ máa àwọn kan ẹni wọ́n máa wí tẹ̀lé wọ́n máa wí tẹ̀lé ẹni wọ́n máa wí tẹ̀lé wọ́n àgbẹ̀lákínà àgbẹ̀lákínà àlẹ́yìn àlẹ́yìn ríra ríra so lẹ́yìn mọ̀ pé àwọn tí wọ́n ń sọ ìlànà bídíà ṣètò nìkan mọ́ níbi san oríṣiríṣi bídíà fún wọn ni gbogbo ẹ̀ tó bá fẹ́ ṣe tó bá ti rí tó orí ìdàpọ̀ mọ́tò àmì lẹ́bí àtàwọn sọ̀rọ̀ rẹ̀ aláìṣàwọ̀ lóko mẹ́rin ọjọ́ ìgbàgbọ́ náà ni olùpẹ́ òòrè méjì lọ́dọ̀ ànábì jáwọ́ kò ń bẹ̀ kìí ṣe máa káànà àléyìí wá àfùháàbò kò sí lórí sánàbì ìṣàkàn ìlànà àná tó ọlọ́run bá ń sọ̀rọ̀ ó ní tí a fi káàrin wọn àwọn Yahuda àwọn pé wọ́n wá di ọ̀tá ara wọn إمام ابن كثير أي فارقينا بينهم العداوة والبغضاء يعني كي أقول أمبر وانتوتا بعض بعض إن بعض أجل أنتوتا ولا يزالون كذلك إلى قيام الساعة بود مستيف قالوا وكذلك طوائف النصارى على اختلاف أجناسهم بل والنصارى ما تجعلون شريكي وكذلك لا يزالون متباغضين متعاضين يكفر بعضهم بعضا wọ́n mọ̀ kó lura ara wọn kóra wọn mọ̀ pera wọn pé o lẹ́sìn wọn náà lẹ́sìn lágbájọ́ lẹ́sìn wọ́n yẹ́lẹ́ àwọn bá dùn bá dùn wọ́n ṣe pè lera wọn wọ́n kó lura torí kan tí ń tò hẹ́rẹ́ mọ̀ lókùrọ́ ìjọ kan mọ̀ ní èèwọ̀ ẹ̀ má bàa lágbájá ṣe wọ́n láti dá ìwà tẹ̀lé ju mọ̀ àbẹ́dùn wa kò gbọdọ̀ wọ ṣọ́ọ̀ṣì ọ̀dọ́ mẹ́rin mọ̀ kẹsìrì ti kú nìkì láti gẹ̀dí eight hundred years wọ́n ti kú wọ́n ní kírísítẹ́nì kì í wọlé chọ́ọ̀chì kírísítẹ́nì kan kò ní wọ chọ́ọ̀chì rẹ̀ falimalakiya tó kẹfìrì bàkùbíyà àwọn kírísítẹ́nì kan jẹ́ malakiya àwọn kan jẹ́ bàkùbíyà wọn lọ sọ pé kéfìrì ní ara wọn ọ̀kadàrí kan àkàrò ẹ̀bẹ̀ nínú àwọn kejì náà kẹrí ìjọ tẹ̀wé ní orí mùsùlùmí méjì tí ìlànà wọn yàtọ̀tọ̀ síra wọn eléyìí pẹ̀lẹ́yìn kébèrè eléyìí náà pẹ̀lẹ́yìn kébèrè ẹ̀mọ̀pẹ́ ìjọ nọ̀rọ̀ kẹ́mọ̀ pé ẹni àánú ní àwọn méjèèjì àwọn ilé ìpele ìkébèrè owó ni aláìmọ̀kan ni aláìmọ̀kan kan ń dà àwọn ìròyìn ìròyìn kàwárí jì ní ń bẹ lórí rẹ̀ inú mi pẹ̀lú kékeré dé èyí wà lórí ìmọ̀ràn ni so àwọn àwọn christian bó ṣe ń so وكذلك النصورية والأوروسية أو كذلك كذا نجابة النصورية والأوروية كل طائف تكفر الأخرى أنا أقول أنا كبيرين في هذا الدنيا اللي أيام دي ويوم يقوم الأشهاد تبقى تبقى تجوب من القيامة موجود في فرعونانية قالوا بالي وسوف ينزئهم الله بما كانوا يصنعون تبقى تبقى تجوب من القيامة gbogbo nǹkan tí wọ́n ń ṣe níṣẹ́ yìí ọlọ́run wà fún wọn nírò ní ẹwù wà báyìí ẹ̀sìn kan báyìí ọlọ́run wà fún wọn ní ẹ̀sán ní orí rẹ̀ tó wọn náà ní pé àwọn mùsùlùmí ọ̀rọ̀ àwọn ìyàwó ọ̀rọ̀ àwọn ìyàtọ́ra ọlọ́run sọ fún wa yìí ká má fara jọ wọn o ká má pín ẹ̀sìn yẹlẹyẹlẹ ẹ̀sìn ti pín yẹlẹyẹlẹ ẹyọ kan kìrẹ́tìrì rẹ̀ ní pé padà sí ìdúnà náà ní sọ̀rọ̀ àrùn sẹ́lẹ̀ anábì ni wà nínú ọmọ yẹn ìṣúnìkùn anábì ni ẹni tó bá pẹ́ láyé nínú àwọn sọ̀hábà anábì ni fàṣàyàrọ̀ ìkìtìlá fáńkẹ́fìrọ̀ ẹ rí àwọn èèyàn máa yapa lóríṣiríṣi ni o ìdákùdà oríṣiríṣi wọn dá kalẹ̀ àwọn olùdàlẹ́bì kọjú sí àwọn sọ̀hábà àlàlẹ́bì tó fún wa ìdè tẹ ẹ kò ní pẹ́tẹ́ ìmọ̀ sáà yọmọ yẹ̀yà fún yàwó alẹ́ wa ni àwọn tẹ bá ti rí bẹ́ẹ̀ fa ẹ̀lẹ́yìn kò lùsùn náà kì í ẹ sá padà síbi súnà tèmi ẹ padà síbi súnà èmi àyè ibi ọ̀la dáná ti ju èfò wa lò kọ̀kan jù wálẹ̀ lásán tó ẹ̀kọ́ bá ní kẹba ti rí àpẹẹrẹpẹẹrẹ wàhálà adénu nkálukọ́ ọmọ wa káàkiri àmọ́ anábì òwú bẹ́ẹ̀ nípa ẹ̀lẹ́yìnkún ní súnà tí ó padà síbi súnà wọ̀nyí kan náà záìtún fi ṣẹ́yìn olúwa ní wà ní tàná dáhìtò fi ṣe ìlú tí a bá ti ń fa àkẹ́kọ̀ọ́ láàrin ara yìí fọ̀rọ̀dú ìlànà ìwọ̀n rọ̀ ẹ̀dá padà tó dọ̀ lọ ẹ̀dá padà tó jìṣẹ́ ìyẹn pé nu alukọ̀rán ẹ̀dá padà sí ti súnà ذلك خير وأحسن تأويلا tó ọ̀pọ̀lọpọ̀ ṣá ṣíwáyé ẹni ọlá ṣíwáyé ẹni tí ó pẹ̀lú ìlànà lẹ́yìn tó mọ́ ọ̀lẹ́lọ́mùlà gbogbo àwọn tí wọ́n pín ẹlẹ́yẹlẹ́ iná náà àwọn mùsùlùmí kọlọ́wọ́ ṣàbáwá darí wọn sínú ìsìláàmù òdodo سبحانك اللهم لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم lásìkò ní yá òsìkò kẹfẹ́ Ọjọ́ àgbẹ̀rẹ̀ ní ọjọ́ àgbẹ̀rẹ̀ ní wọ́n fún nǹkan ìdíkó dáadáa sà kí ni wọ́n lè máa ṣe pẹ̀lú ọkà. Wọ́n mú sẹ́ni yìí ń bèèrè ní ìpínlẹ̀ àbí tí wọ́n ń sẹ́lẹ̀ láyé ni pé àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹ̀gbọ́n wọn tó ṣaláìsí wọ́n wá tọ́jú àwọn wọ́n jí nǹkan àwọn pé kíkéwò làwọn ṣe gbèsè lọ́wọ́ ẹ̀rí àlẹ́ ìtọ̀ mọ́ àdùnsọ́lọ́wọ́ oní alimuslim aláwọ̀ yóò kọ́ ìdùn náà mùsùlùmí tó máa ń ní ìpínlẹ̀ àwọn èèyàn ó máa ń ṣe papọ̀ pẹ̀lú àwọn èèyàn ó kọjú mọ́ra fọ́ra mọ́ra wọ́n yọ bí adá adá ọ̀hún yóò wá máa ní sùúrù lórí ìtàkùnlá ṣe fún wọn ti ní nǹkan ọba nǹkan rẹ̀ jẹ́ tó kò ní bínú ló ti kúrò alẹ́ mi ní kọ́ yìí ó dáa ju àwọn mùsùlùmí lọ́rí لأن يخالف الناس يثبت في بعض الناس وما يقبل هو أبوه يثبت في ولا يقضي على أدائهم يثبت الفلوس لولي أبو ذبات الفلوس وتنجي هو àwọn kọ́ ni pé tó bá ti di pé wọ́n fẹ́ wá lọ́nà ọkọ̀ owó rẹ̀ wọ́n kàn wọ́n wọ́n di nǹkan òun nǹkan wọ́n ń ṣe nǹkan tẹ́tẹ́rẹ́ kalẹ̀ tòkòtò dá kí wọ́n gbé owó kalẹ̀ kí wọ́n gbé owó kalẹ̀ ìmọ̀ ń tírígà ojú kòkòrò àwọn èèyàn ni wọ́n lè mí lè wọ́n fẹ́ mú nǹkan rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó pé tí ò bá rí nítòsí òwe tí orí rẹ̀ wọ́n gbà tó jùlẹ̀ tó ṣe tọ́lọ́pọ̀lọpọ̀ mú ẹ̀mí náà kó wọlé tó oníbẹ̀ ni ó ṣe ènìyàn máa tọ́jú dúkìá rẹ̀ mo ní káàrin ènìyàn máa kú ọmọ ra níbi tí ó jẹ́ pé ènìyàn ń tó orí papọ̀ nìyẹn ọmọ wàhálì. ọmọ ìyá àtàwọn wà lẹ́kọ̀ọ́ ọmọ ìfúnná wọn láti ẹ̀wọ̀n tàwárí pé ẹ̀yà ṣàfihàn sí kìrìkìrì ìrẹsì ṣe ẹ̀wọ̀n àgbà ìdílé káàdì ẹgbẹ́ ẹ̀sìn àti ìrẹsì. ìtí orin lẹ̀jù náà ni pé tó bá dáhùn àbàdí kéèyàn ó ṣe tí bá dáhùn kọ̀ọ̀bùlé kéèyàn ó ṣe kí wọ́n má lè pé náfìlà àti náfìlà àti tó dọ̀rọ̀ yẹn kéèyàn ṣe ìtàn tí wọ́n bá dá ọwọ́ àìlọ́wọ́.

torí pé kí ni wọ́n ti wà lórí ọ̀ṣọ́wó àdúgbòjọ́ pé ẹ̀sìn báràkà yẹn náà èèyàn mọ̀ pé láta àtàṣọ́wó àkọ́kọ́ náà ni èèyàn ń ṣe ọmọ àìlọ́. Ọjọ́ ìlà ìṣẹ́lá wà ní ìṣẹ́lá ọ̀gáàkì. Ọjọ́ ìlà ìṣẹ́lá wà ní ìṣẹ́lá ọ̀gáàkì. Ọlá ti bẹ̀rẹ̀ wà ní ìṣẹ́lá. Ọlá ti bẹ̀rẹ̀ wà ní ìṣẹ́lá sọ̀látù àbí sílẹ̀tù lójú jẹ́ sọ̀látù tó lù wọ̀lú jẹ́ni ọ̀ ìrìnrún sílẹ̀ lọ ẹ̀kọ́ jẹ́ ẹni pé ìṣó ṣe dáadáa sí ìṣó ẹbí òbí yẹn papọ̀ ìṣó ẹbí ìṣó papọ̀ òbí yẹn látara ìmọ̀ ṣe dáadáa pẹ̀lú wọn òní ọlọ́ọ̀ àwọn tó wá ti pé tọ̀lá tù ìrùn bẹ́rù wàlídé táwọn tó ti dáadáa òṣèlú jẹ́ báyìí ní tí ó hàn sí lọ. Ìyẹ̀kọ́ tí ó kọ́ tó wá sí àgbọ̀ òwe kalẹ̀, àtìgbà ìṣègùn ọ̀fẹ́ kalẹ̀ fún àwọn ọmọ rẹ̀. Àbáwọ̀ yẹ pé ọ̀fẹ́ rẹ̀ wọ́n ti ń ṣe ìṣègùn ọ̀fẹ́ rẹ̀ wọ́n ti ń ṣe ìṣègùn ọ̀fẹ́ rẹ̀ Ọdún tó wáyé bó bá bẹ̀rù tó ibi tó ìdí owó yẹn ti fún àwọn ọmọ ìyá tó lè fi. Náà tó wá ṣe pé owó àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ní àbábúrò rẹ̀ pé ó ń bá wọn gbé ṣiṣẹ́. Tó wá ṣe pé owó yẹn ó jẹ́ nítorí ó gbé dáadáa. Nǹkan nìyẹn kó fi kéré sí òṣùwọ̀n àbí wọ́n ṣe máa fún yẹn gbàtí pé mi lè bá wọn ọ̀wọ́ lọ bá wọn ń lò tó bá yá fifty fifty ìdájọ́ máa jẹ́ nínú èrè kápítà wọn wà bóṣù wà bóyá five million ní ó kó five million lọ́wọ́ ló wà èrè bẹ̀ yàgbà tó wá bá lò ó èrè ń jáde five hundred lè jáde délé yìí bóyá ti wọ pé a àjọmọ̀ pé ní fifty fifty nítorí ìnáwó ìlú àwọn ń lò tó a jẹ́ pé owó tí wọ́n ti di five million two hundred and fifty kò bí oṣù máa ṣe nì oṣù máa ṣe nì títí oṣù máa dàgbà sókè tó bá jẹ pé èrè dídá nílẹ̀ náà àbí ńgbà míì pọ́tẹ́gì tó dé láti jọ fún pọ́tẹ́gì náà ẹjọ́ fún náà tó àwọn dá tí oṣọ́tẹ́gì bá dé kí ọmọ ìdíkọ́ àfẹ́ ti kápítà tàwọn ọmọ yẹn tó láwọn ọmọ yẹn ò ní gbọ́ ilé ò ní gbọ́ ilé káwá ní five million ọ̀gá àti bísíǹsì àwọn olùdó alọ́nà àti bínísà tó ń kà ní sọ àbí aṣọ ti lè báyìí owó ní three million ló kù ah, sọ ọ̀gá ní olè ìwé ọ̀gá five million ní ọkọ̀ owó ìnà tó ní gbọ́ yìí tó ń lọ àyè. Ọmọ tí mo bá fi wá tuntun wọ́n ti di ẹni ìyàwó tó wá fẹ́ tó ọmọ tó wá gbé ọmọ ọkùnrin lẹ́gbọ̀n nàìjíríà ọmọ ọkùnrin yẹn máa ń lọ́wọ́ ìyàwó ọmọ ìyàwó àbúrò yàn àbí ìyàwó ẹ̀gbọ́n yàn kò ní lọ́pọ̀ ẹ̀yà ẹ̀yìn ọmọ tí èyí ṣe máa rọ̀ mọ̀ yàn ọmọ tó bí síbò mí kò ṣe máa rọ̀ mọ̀ yàn tó jẹ́ ní tó ní tọ́kẹ̀yà rẹ̀ kan ní oúnjẹ máa rọ̀ mọ̀ fún sóbi kílẹ̀ والله أعلم سبحانك اللهم وبحمدك أي جنس مرة وقت الفاتحة ذاك فلان مثلا Nígbà tó kaba tí a tọ̀. Yóò dà pa yóò yóò yóò sọ pé náà nìkan rẹ̀ gbà tó ìgbà tó gbà tó kẹ̀ yóò sì máa bá lọ. Tó bá ṣe tán yóò àṣe bàjẹ́ tó náà rẹ̀ ti lé nù. Ó ti dùn kan lé fún ìtẹ̀rọ àkọ́kà tó àti bàjẹ́ lórí àtọ́ àwọn ọmọ ọ̀pọ̀ ó ní sọ àìwọ́ ọmọ tó ń tẹ́ ọkọ̀ ìbìnrin lẹ́yìn. tó tó bá jẹ pé àìrọ́mọbí yẹn ọ jẹ́ pọ́blẹ́mù tí ó ń wáyé látọ̀dọ̀ ẹnìkan tí kò dọ́dọ̀ ẹnì kíkà pẹ́ẹ́nì kejì kò ní pọ́blẹ́mù. tó pẹ̀lú ẹ̀sìrẹ́yìn òun náà ni pé kì í sábà rọrùn tí obìnrin ọba ní pọ́blẹ́mù kó jòkó lọ́dọ̀ ọkùnrin tó ní pọ́blẹ́mù ṣùgbọ́n ní obìnrin yìí rẹ̀ ní pọ́blẹ́mù kankan ọkọ ló ní pọ́blẹ́mù kì í rọrùn fóbìnrin tó ní ìrò àjùmọ̀ faradà àjùmọ̀ faradà ṣùgbọ́n ọ̀kan ní gbádùn ara wọn nínú ọmọ fámílì kọkùnrin ẹjọ́ ẹ̀kọ́ ìgbàlẹ̀ kó túkàlẹ̀ fún wọn lọ àmọ́ tó ẹkọ́ obìnrin ló ní pọ́blẹ́mù tọkùnrin ò ní pọ́blẹ́mù ó lè mánéjì ara wọn kí ni mánéjì wọn mánéjì ni pé ọkùnrin yẹn lè fẹ́ lòmíì ṣètò ó sì máa bá pọ́blẹ́mù tó lé nínú wọn bá yín tó wọn bá ní kí wọ́n rí àbáyọ lórí rẹ̀ tó wọ́n lọ àìlọ́nù tó hàn tó wọn wọ́n ń ṣe ọ̀dọ̀ ọ̀nà ìlà ìlà ìlà ìlà ìlà ìlà